حسن بن علي بن قلم البربهاري رحمه الله نيبا مكيو علي فرسوة الشيخ صاري بن فوزان بن عبد الله الفوزان حفظه الله تعالى على يرى إليك يعني جدبي شيخ البربهاري يوسف توسينو تيرا قال المؤلف رحمه الله وقال عمر بن الخطاب رضي الله عنه لا عذر لأحد في ضلالة ركبها حسبها هدى ولا في هدى تركه حسبه ضلاله فقد بينت الأمور وثبتت الحجة وانقطع العذر أفاوى الببهاري رحمه الله تعالى lẹ́yìn ìgbà tó ti ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ níbi tá a kà kọjá ipe ìpìlẹ̀ tá a máa mọ jàmá jàmá tí a gbà wọlé jàmá tó wà recognize níwájú Allah subhanahu wa ta'ala ìpìlẹ̀ tí wọ́n máa lé lórí àwọn náà làwọn sàbí ànábì ẹni tó bá mú lọ́dọ̀ àwọn sàbí ànábì yìí òun náà lẹ́ni tó wà lórí ìlànà ànábì ẹni tó bá wá mú ẹ̀sìn tiẹ̀ tí ò mú lọ́dọ̀ àwọn sàbí ànábì wọn ní irú ẹni báwọn ọkọ de dọ́là pọ̀pútàdà irú ẹni báwọn ti sọnù kò wá máa ní sọnù nìkan wọ̀pútàdà ó sì tún ti dá àdá dálẹ̀ kalẹ̀ ní ẹ̀sìn tó báwọn yóò máa tẹ̀lé lórí tó dálẹ̀ o sheikh wa sọ síwájú pé wàkọ́lá Umar ibn al-Khattab wọn ní Umar ibn al-Khattab radiyallahu anhu. الخليفة الثاني بعد الرسول صلى الله عليه وسلم هنا خليفة لا كجي lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ba'da abubakar siddiq radiyallahu anhu òun náà wá ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé la udhra li ahadin kò sí àwíjàre kankan fẹ́ni kankan la udhra li ahadin kò sí dání kankan lè wí tí ó wàá fi jàre fi dalalatin raqibaha hasibaha hudan tí ó fi wá jàre lórí ọ̀nà ànú kan tó pọ̀gùn lórí ẹ̀ sí rìn lórí ẹ̀. hasiba ha ahuda tó rò pé ni kò sáwìjáde kankan fún un yá yín màá ọ̀nà àánú ní Umar ibn al ní kò sí àwíjàre tí ẹ lè wí lórí ọ̀nà àánú téèyàn kan rìn lórí ẹ̀ hasiba ha ahuda tó wá rò náà àánú yìí ó ó rò hasibahu dalala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò nípa ọ̀nà àmàkà tó clear tó wá gbé jù sílẹ̀ tí ó rí lójú ọ̀nà yìí hasibahu laala tó rò pé àánú ni kò sáwìjàre kan fún un kí ló fà á tí òbí sáwìjàre ntí yóò kọ́kọ́ máa wá sí ọkàn yẹn pé ah, èéṣe tí òbí sáwìjàre fún yàn àti bó rò ni ó rò pé ọ̀nà àmà ni kí sì ń ni <clears throat> ó rò pé àánú ni ó gbé jù ni. kí ló dé wá sáwìjàre fún un kí ló fà á fọkàdùkú yìí náà sì lùmùr Umar ibn al-Khattab ó ní fọkàdùkú yìí náà sì lùmùr ó ní gbogbo tí ń jẹ́ àlámọ̀rí ẹ̀sìn pátápátá òun ni wọ́n ti ṣàlàyé gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá lódìdí ni àbí ní fọ́síwẹ́wẹ́ ní ìtọ́ àmọ́ jẹ́ nǹkan tá a máa àbí tá a máa gbogbo ẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún wa nínú ẹ̀sìn yíwùn ni òní jó sí àwíjàre fẹ́nì kankan lórí ọ̀nà àánú tóun ń lọ lérí ẹ̀ tórokún wà lórí ọ̀nà òdodo àbí lórí òdodo tẹ́lómìn fi kalẹ̀ látara fẹ́nu ó sì fi ọ̀nà òdodo kalẹ̀ ó wá sọ pé àwọn tẹ́lẹ̀ lójú ọ̀nà òdodo yìí ó ní eré ànúná wà wàsábàtà tìlẹ̀ hujja àbáwá Umar ibn al-Khattab wọ́n ní wàsábàtà tìlẹ̀ hujja àwíjàre ti fẹsẹ̀ rinlẹ̀ àwíjàre ti fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala látọ̀dọ̀ Ànábì Allah subhanahu wa ta'ala ti ní àwíjàre lórí wa. kí ló fà á tóbi láwùjáre lórí wa òun náà ní pé kíni ó ti náà òun sí wa ó ti náà òun sí wa ntóbi ó jẹ́ sí wa náà ní pé káwọn bá láwùjáre kankan náà ma yá sọ fún mi nítorí ìdí ẹ̀ ó ara òun jẹ́ káwọn òun wa ó wá bá a débi pé kò tó jíṣẹ́ kan tí ó ràn án àbí àwọn ìjọ tó bá kí wọ́n lè gbọ́ra wọn yé dáadáa kí wọ́n má lè sọ fún wọn sọ pé háì ah, ní sọ fún wa kò yé wa ni àlàyé ọ̀rọ̀ yé wa nígbà tó wà lọ náà ní sọ èdè fúrẹ́ǹsì táwọn táwọn sọ yorùbá tọ́jú tó ń kàn wí kàn wí bí wí ni àwọn díẹ̀ ló yé rárá èdè tí yóò yí ó kálukú èdè lárúbáwá ni lọ́wọ́ sọ pé bilisani arabiyyin mubin èdè lárúbáwá tó kíá tí o sì rújú bẹ́ẹ̀ o ní Allah subhanahu wa ta'ala mìíràn nàbí Umar ibn al-Khattab wa tẹ̀síwájú ó ní wa nqata'a al látara pé wọ́n ti sàlàyé gbogbo àlámọ̀rí látara pé ẹ̀rí àwíjàre ó ti dúó ó ti fẹsẹ̀ ilẹ̀ lórí wa wà kọ́tọ̀ alẹ́rùn àwíjàre ó ti wá sí kínni alẹ́rùn àwíjàre ti wá sí kínni ó ti gé kò sọ́nà àwíjàre fẹ́ni bọ́dì má nínú ẹ̀sìn kí ni àlàyé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìmọ̀mù wa Barbahari sheikh wa sọ́ọ́lì Fawzan hafizahullah wọ́n ní qawlu Umar wọ́n ní ọ̀rọ̀ Umar bin Khattab tó ní la udra li ahadin pé kò sáwìjà rẹ̀ fẹ́ni kankan o sheikh ní li anna Allaha bayyana al-haqq nítorí pé Allah subhanahu wa ta'ala fún rẹ̀ gẹ́gẹ́ ó ti sàlàyé òdodo fún wa ó sàlàyé òdodo fún wa nínú al-Qur'an wa fassalahu fil Qur'an wa ó sì sọ ọ́ ní fọ́síwẹ́wẹ́ nínú al nínú sunnah nabi sallallahu alayhi wa sallam fala udhra li ahadin hina'idhin fi dalalah kò wá sáwìí yára kankan fẹ́ni kankan má kò sí àsìkíyèsí kankan fẹ́ni kankan má tí fi wá rìn nàánú ṣé kòránì ò sí ni kòránì bẹ́ẹ̀ lé ẹlòmíì ní tòsí bukalẹ̀ síbẹ̀ tó pé tí wọn múdánù bá dé ìgbà náà tó wá gbé gáfà kà jáde yóò máa wá gbọn kòránì nù pé tọ oṣù kòránì ló dé kò ní ka kòránì pé kó ṣe tìláwà rẹ̀ yóò wá lọ́wọ́ gbọ́ kuraani yìí ni yóò lọ́wọ́ gbọ́ sọ́kè lálẹ́ kuraani àbí yóò lọ́wọ́ mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n nímọ̀ nípa kuraani tó ń sàlàyé fáwọn èèyàn tí òfin lọ́lẹ̀ wà. sòṣèkù ni torí pé Allah subhanahu wa ta'ala ti sàlàyé nínú alukuraani ó ti sàlàyé rẹ̀ fún wa nínú sunnah anabi sallallahu alayhi wa sallam nítorí pé alukuraani wa sunnatu sahiha huma wahyan àti alukuraani àti tó lára àti àánú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam àwọn méjèèjì tẹ́ẹ̀rí wáyé náà ni revelation ni wọ́n látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni revelation yẹn kàgbà wá revelation ti alukur'an revelation ti alukur'an alukur'an dẹ́rìn ó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lafzan wa ma'na àti gbólóhùn alukur'an bá a ṣe ń kà ń bó ṣe wá nù àti túmọ̀ rẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni àmẹ́ ẹ̀rí àdìsí àlẹ́ mi sallallahu alaihi wa sallam ní òun náà wáháyù látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àmọ́ pẹ̀lú gbólóhùn ànábì ni ànábì ni ń sọ jáde lẹ́nu àmọ́ kọ́ńtẹ́ǹtì àwọn súnà ànábì sallallahu alaihi wasallam wáháyù lòun náà nítorí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú sọ́ọ̀tù náà jì wọ́n ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha eléyìí kó gbogbo ọ̀rọ̀ ànábì jọ sínú ni gbogbo alámọ̀rí ẹ̀sìn táwọn táwọn anabi ò ní sọ pẹ̀lú fẹ́nu in huwa illa wahyun yuha ìran revelation ni wọ́n fi ránṣẹ́ sí anabi sallallahu alayhi wa sallam ìdí wọn fi rán anabi anabi òun jẹ láíláí so ṣéèkù ní nígbà tí anabi ti wá sálọ subhanahu wa ta'ala ti sàlàyé rẹ̀ fún wa nínú alukur'an ó sàlàyé rẹ̀ fún wa nínú anabi sallallahu alayhi wa sallam látara di eléyìí kò sí àwíjàre kankan fẹ́ni kankan lè anna taqsira ja'a nítorí pé irú ẹni báwọn àti ètò ọ̀dọ̀ rẹ̀ ló ti wá òun ló sàti ètò tẹ́fàwọn èèyàn kéwú bí tó wà ó sì mọ̀ pé wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àmọ́ kò ráyè ayé ní bá ájì àmú ayé òun ní bá ó gbàgbé ájì àmú táwọn kò lè jẹ́ àwíjàre fún ọ̀gbìn tó fi Sokoto ọ̀la Kano ọ̀túnla Kaduna òun ni òjì ẹnu kò tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tó bá dijọ́ gbé dàlẹ́ kìyàmù kò sí àwíjàre fẹ́ni kankan nítorí pé lẹ́hànà tàkìsírọ̀ já ẹ̀mí tíbalì yìí nítorí pé àti ètò yẹn ká gbé mímọ̀ kalẹ̀ ká má wá mímọ̀ káàkiri àbí ká mọ̀ ká má lò ó irú ẹni báwọn ó sàṣe ètò látara mímọ̀ haitu lamuyẹ mahaz anil haq ọ̀nà olùgbà sàṣe ètò òun náà ni pé kò ṣèwádìí nípa òdodo òun náà mọ̀ pé ẹ kó wọn ó ṣèwádìí nípa òdodo ẹlòmíì nísìnyí ó wò pé tọ̀ wọ́n ti bá wa wọ́n ti bí wa bẹ́ẹ̀ náà ní ti bá a lọ láwùjọ má ti bí wa bá a ti bá wa bá a sáńtẹ̀ sínú kò sí tó fẹ́ kàn pé kóun tó ṣe ìwádìí kan síwájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbí kóun náà tẹ̀ wá lọ lè kẹ́kọ̀ọ́ àwọn bí olóyè lóòótọ́ wà alhamdulillah nítorí pé wọ́n bí àwọn ẹlòmíì wọ́n bí àwọn ẹlòmíì náà lérí ẹ̀ wọ́n yà kó lórí ẹ̀ gbogbo ẹ̀dá náà wọ́n bí lórí Islam àtàwọn aláwo àtàwọn ẹlẹ́bọ gbogbo Islam náà wọ́n bí wọn sí àwọn òbí wọn ni wọ́n sọ wọ́n di tí wọ́n dà wọ́n tó alhamdulillah wọ́n wá bí àwa lórí islam àwa àwa òbí wa tó bí wa wọ́n bí wa lórí islam látara bẹ́ẹ̀ náà a di muslim by birth wọ́n bí wa a jẹ́ mùsùlùmí látara pé wọ́n bí wa ní mùsùlùmí lẹ́yìn islam tó wọ́n bí wa sí wọn àwa náà wàá ṣègbìyànjú àwa wádìí nípa islam àwa ní àmọ̀dájú nípa islam àmọ̀ wá sí ẹ̀sìn islam ala yaqin lórí àmọ̀dájú kò ní jẹ́ pé tí òun bá wá bí o sódì ẹ̀ tí òun máa ṣe àjẹpẹ́ nǹkan mìíràn ló máa ṣe nù. so àṣekù wa ní irú ẹni báwọn kò wádìí nípa òdodo wàlàmù yẹsẹ àhẹlẹlẹ àìlè kò sì béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ alukóran ti tọ́ka wa lọ́wọ́ sáré àhẹlẹ zikiri nkuntum la ta'lamun ẹ lọ wádìí lọ́dọ̀ àwọn tí wọ́n ní wọ́n àwọn tí wọ́n ní mímọ̀ ẹ lọ wádìí lọ́dọ̀ wọn nkuntum láta àlàmú tẹ́yìn ò bá tiẹ̀ mà so ayé alukóra fi léyìn náà nídìí ẹ̀rí ni ó máa jẹ́ lórí irú ètò ọ̀hún ẹni tó bá fi ọ̀nà ẹlẹ́ tí ò wádìí nípa sunnah nabi sallallahu alayhi wa sallam tó wá jẹ́ pé àti ètò àtọwọ́ rẹ̀ ló ti wá sheikh ní fọdọ̀láàlú já amin kébàlì yìí àyèmọ̀kan tẹ́ ríhun àtọ̀dọ̀ rẹ̀ ló ti wá òun ló fa àyèmọ̀kan fún rẹ̀ fahuwa alladhi farrat òun náà lẹ́nu tó ṣe kí ni òun náà lẹ́nu tó ṣàṣètò nítorí pé gbogbo nǹkan tí wọ́n ti la gbogbo tó ní ìdínú ẹ̀sìn wọ́n ti gbé kalẹ̀ fún wa gbogbo tó ní ìdínú ẹ̀sìn wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa nítorí wàá kú fóun ni pé kókò máa ṣèwádìí nípa rẹ̀ kó máa bèèrè lọ́dọ̀ àwọn onímọ̀ kó náà lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ so àìwá kẹ́kọ̀ọ́ tí wàá máa kẹ́kọ̀ọ́ yìí àti ètò ni látọ̀dọ̀ rẹ̀ ṣẹ́kùn ni qawluhu hasibaha huda gbólóhùn àfáà Bahari tó ní hasiba huda yàní ọ̀nà ọ̀nà nù tí ń rìn tó wá rò pé ojú ọ̀nà ni kí lọ́gbà léwó pẹ̀lú ẹ̀ ṣékun ní fihi bayan àlàyé ń bẹ́ẹ̀ bí eléyìí anna dhanna la yughni min al-haqqi àlàyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí pé mòròmòrò tẹ́ rí òun kò lè ṣe kínni kò lè ṣàǹfààní kankan fún wa lórí òdodo kò lè rọ̀ wá lọ́rọ̀ kúrò níbi òdodo kọ́wá ní àmúrò ah, pé orí báyìí òun náà mo fi ṣe so eléyìí wò tó fún wa àfi ká wá tó jẹ́ ìmọ̀ òdodo ká mọ̀ màní lórí pé mòròmòrò ṣẹ́kù ní Allah subhanahu wa ta'ala ní wa innahum la yasuddunahum ani sabil wa yahsabuna annahum muhtadun Allah subhanahu wa ta'ala ròyìn shaitan shayatinul insi wal jin àwọn shaitani nínú èèyàn àti nínú àlìjẹ̀nu Allah subhanahu wa ta'ala ròyìn pé wa innahum la yasuddunahum ani àwọn shaitani tẹ̀rí àwọn èsù bí èèyàn àwọn èèyàn bí èsù yìí wọn a máa kọdí àwọn èèyàn wọn a máa gbé àwọn èèyàn kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wa yahsabuna annahum muhtadun àwọn tí wọ́n ti wá gbé kó lójú ọ̀nà yìí wọ́n máa wá rò lọ́kàn ara àwọn fáwọn wà lójú ọ̀nà ẹ gbogbo àwọn tí ń rìn nànú láyé gbogbo àwọn tí ń rìn nà bídíà àwọn tí ń rìn nísìnyí wọ́n máa àwọn àwọn tí ń ṣe súnmí wọn ò rí nídìí pé eléyìí ò tiẹ̀ dá nǹkan kan mà wọn ò ní ọmọ kankan ẹwà ẹlòmíì ọmọ sọ lẹ́nu ẹ̀ pé tí gbogbo àwa yòókù àwa tá a bá ti súnfí tá a bá wà lìjẹ́ náà lẹ́yìn lẹ́yìn tàwọn ni ẹ̀wọ̀n kan báwọn lẹ́yìn lẹ́yìn tàwọn òun lẹ́lòmíì ò padà wà lìjẹ́ náà lẹ́ni tí ò bá ti ṣe súnfí o wọn a máa sọ ẹ wá já béèrè nísìnyí ajẹ́ pé lẹ́yìn lẹ́yìn ti irú tiẹ̀ òun náà lànàbí tó wà lìjẹ́ náà so ìtumọ̀ yẹn náà ni pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ wà lìjẹ́ náà àtàwọn sàbí ànábì àdúgbò àwọn tàbí òun àtàwọn àtìbáwò tàbí ẹn àtàwọn tó tẹ̀lé lára ànábì tàbí kìá mọ̀fi dé àwọn ni wọ́n kọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ wà jẹ́nà síwájú wọn ẹ wọ̀rọ̀ tí ò da kí ló fà á nítorí pé ṣèyítọ́n ó ti gún rí wọn kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wa yahsabuna annahum muhtadun wọ́n mọ̀ wá rò lọ́kàn ara pa wọn mọ̀nà kọ́dà wọn ó rò wọ́n kí wọ́n ṣe àdádálẹ̀ mọ́lídì wọ́n máa ríra wọn nígbà tó jẹ́ pé àwọn wà lójú ọ̀nà wọ́n máa ríra wọn nígbà tó jẹ́ pé àwọn fẹ́ràn anábì sallallahu alaihi wasallam bí ìgbà tó jẹ́ pé kò sẹ́ni tó fẹ́ràn anábì tó àwọn pé ìta wọn ṣe yóò àpẹẹrẹ ìfẹ́ anábì ni àmọ́ àyà al Allah subhanahu wa ta'ala ó ní wọ́n máa ríra wọn ṣètọ́ni ti gbé wọn kó lójú ọ̀nà wa yahsabuna annahum muhtadun wọ́n máa wá rò lọ́kàn ara wọn pé ah, àwa la wà lójú ọ̀nà àwa la ń ṣe tó tọ́ nínú ẹ̀sìn àwa la ń lórí lànà kọ́dà gbà mí wà tó pé àwọn oníṣúfì náà wọ́n máa sọ pé àwọn gangan ní alùsùn náà wal jamaa àwọn súfì o àwa gangan ní alùsùn náà wal jamaa wa kullun yadda'i waslan bi Layla wa Layla la tuqiru lahu bi dhalik gbogbo kálukú náà ni ó máa pàpè mára tèmi dire àbí wọn kálukú máa pe tèmi dire tèmi dire kọ́dà àwọn tó wà lórí bídíà náà àwọn náà wọ́n sọ pé ah, àwọn ni alùsùnà àwọn ni alùsùnà àfọlọ́ nìkan ni wọ́n kú lóun yẹ́dá iye wọ́n sùn láǹbì lẹ́yìn la gbogbo kálukú gbogbo ọkùnrin àwọn náà náà máa ń pàpè mọ́ra pé ah, obìnrin kan bẹ tí wọ́n pè ní lẹ́yìn la obìnrin obìnrin tó rẹwà gan ni wọn kálukú wa mọ wá àtàkì ara wọn máa yà lẹ́yìn la ìyàwó mi ni àlẹ́yìn ah, la ọ̀rẹ́ torí pé wọ́n mọ̀ àfa wa lè wà kó lu ìyẹn jẹ ayé wọ́n ti nàbí Layla gbogbo ẹ̀ nípa pè mọ́ra pé àwọn ní connection pẹ̀lú Layla wa Layla la tuqiru lahum bidhaka ẹ̀ ilé látàrí ilé látàǹsọ̀ yìí la tuqiru lahum kò sì fẹ́lẹ́ yìí nílẹ̀ fún wa òun ti ẹ̀ lọ́wọ́ màwárí ni bí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn báwọn ṣe rí nù gbogbo wọn náà wọ́n pàpè mọ́ra súnà súnà wọ́n mọ̀ pé tó dáa ní súnà ẹ̀ ti báwọn nìsín àmọ́ ọbẹ̀ tó dùn tẹ́rí òun owó ló pa á téèyàn bá mọ̀ pé súnà da lóòótọ́ òun sì fẹ́ ṣe é kèé ṣe eré lásán yóò pa ogun tí ò da sí ni yóò pa àdáda lẹ̀ ni yóò pa pé a bá ṣe bá bàbá wa táwọn ṣe ní tán ni yóò pa sí ni yóò pa pé ah, a ti bá wa fi ilé ẹ̀ṣẹ̀ wa ní ṣe àwọn èèyàn báyìí sáwọn èèyàn ní wa máa ṣe báyìí sáwọn yóò pa ogun ẹ̀ ni yóò wá dúró lórí bá ṣe dúró yóò dúró lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam yóò dúró lórí ìlànà àwọn sọ̀hábà yóò wá wà lórí ẹ̀ so eléyìí ni ó mọ̀ súnmọ̀ pé a ah, súnà recognize rẹ wọn náà recognize súnà àmọ́ kí ẹ̀ka máa pàpè mọ́ra lásán yá ẹ̀rí jẹ́ ẹ̀rí sókòtò tèmi náà ni èmi náà wà lórí súnà ẹ̀rí irungba tèmi náà ni rárá o kì í sọ̀rọ̀ ẹnu lásán o àti kéèyàn ó wà lórí ìlànà anábì sallallahu alaihi wasallam ẹ wá wo ọ̀rọ̀ tí sẹ́kù sọ yìí wọ́n ní ṣèitán òun ló gúnrí wọn kúrò lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wọn ò wà á máa rò pé kíni wọn ò rò pa wọn mọ́nà ṣẹ́kù ní fa husbanuhum la yashfa'u lahum èrò tí wọ́n ń rò yìí fáwọn wà lójú ọ̀nà yìí kò lè sì pẹ́ fún wọn tó bá díjọ́ gbé dàlí kìámà lè anahum laysa lahum ẹ̀rùn tó gbé wọn láwùjá rẹ̀ kankan níwájú Allah subhanahu wa ta'ala haythu lam yuraji'ul kitaba wa sunna nítorí pé wọn ò máa padà sínú kìtàbà wa sunna wọn ò máa lọ lè yẹ alukur'ani wò wọn ò lè yẹ sunna anabi sallallahu alayhi wa sallam wò hatta ya'rifu al-haqq títí wọn fi wá ma òdodo wọn pa alukur'ani tì wọn pa sunna anabi tì tó yẹ ká máa lọ lè yẹ wò tí wọn fi ma òdodo min al-batil kó níbi ìbàjẹ́ tí ó mọ̀ pé ah, eléyìí òdodo ni eléyìí ìbàjẹ́ ni wa innama rakibu ahwaahum àwọn kan gùn lérí ìfẹ́nu wọn ni ntí fẹ́nu wọn bá ti dictate fún wa òun náà ni wọ́n máa bá lọ ntí fẹ́nu wọn bá pè lẹ́sìn fún wa òun náà ni wọ́n máa pè lẹ́sìn ntí fẹ́nu wọn bá ti ní èyí sẹ́sìn kò jẹ́sìn lọ́dọ̀ wọn náà nu sẹ́kùn ni wa yasabuna annahum muhtadun wọ́n máa wá rò lọ́kàn ara wọn pé ah, àwọn wà lójú ọ̀nà àwọn ní mímà wọ́n máa háàdà sẹ́kùn ní tòun ti bẹ́ẹ̀ tòun ti bí wọ́n ti ń rò lọ́kàn àwọn pa àwọn mọ̀nà yìí hakama Allahu bi kufrihim wa dalalihim Allah subhanahu wa ta'ala sì dájọ́ lé wọn lórí ni pé kèfèrí ni wọ́n ó sì dájọ́ lé wọn lórí pé ọ̀nà àánú ni wọ́n wà wa bi mujarradi anna al-insan yahsabu annahu ala haqq ṣéèkù ní kọ́mọ nìyẹn kàn máa rò ó lásán pé wà lórí òdodo tá òdodo láwà òdodo láwà rírò lásán yẹn gan la yasiru hadha udhran lahu kò lè jẹ́ àwíjàre fún kọ́wá ní àmọ́ rò bẹ́ẹ̀ ni o ìmọ̀ pé kò rí bẹ́ẹ̀ o kò lè jẹ́ àwíjàre fún ilà ìdáàlámù yabulogun ṣe ìhùnmínà wáyé láàyè ṣéèkù ní àyàfi tí nǹkan kan ò bá dọ́dọ̀ rẹ̀ nínú wáyé lókù àyàfi tí nǹkan kan ò bá dọ́dọ̀ rẹ̀ nínú sẹ́tà nàbì sallallahu alaihi wasallam wá jẹ́ fún wa lókù láyé tá a wà nísìn ó kéré bí tá a ti sọ pé iṣẹ́ ànábì ò dọ́dọ̀ yẹ pé òun ò gbọ́n ti ń jẹ́ Qur'an òun ò gbọ́n tó máa ń dákọ súnà òun ò ti ń jẹ́ hadith ànábì ó kéré irú ẹni báwọn tó bá túlẹ̀ bá wà láwùjọ rẹ̀ tó wá jòkó sílé ẹ̀ báyà kò ráyè ẹ́ àbífẹ́ ẹnu náà ni so eléyìí ẹ̀sìn tí máa ń sìn pẹ̀lú pé mòròmòrò kò lè jẹ́ àwíjàre fún tó bá di jọ́ ògbé dàrí kìyàmá lè ánàlè wájibà alẹ́ ṣẹ́kù nítorí pé tó sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àyẹ́rì di àyílà lè kìtàbí wa sunna òun náà ni pé kó máa sẹ́rí padà sínú alukur'an kó máa sẹ́rí padà lọ sínú sunna anabi sallallahu alayhi wa sallam wàlà ayébùkọ wàhálà máa yẹ kúlù hu láwù gẹ́ ìrù ṣéèkù ní báyìí wọ̀rọ̀ dúró lórí táwọn yẹn ń sọ fún un báyìí tí mo gbọ́ lẹ́nu lágbájá ah lágbájá ló sì ní ṣé o ah ara o wọ́n gángan fún rẹ o gbọ́dọ̀ máa ṣe kí ni o gbọ́dọ̀ gbìyànjú láti wá ìmọ̀ nípa Islam ẹ gbọ́dọ̀ wá ìmọ̀ nípa sunna anabi sallallahu alayhi wa sallam innahu haqqun ṣéèkù ní eléyìí táwọn sọ yìí òun lò dodo ibi àyà táwọn èèyàn sọ ní ibi náà tẹ̀lé ẹ̀ mo ṣe ibi táwọn ibi tó pọ̀ èèyàn lọ ibẹ̀ lèmi náà lọ eléyìí wò lè jáwé jáde fún yàn tó bá di jọ́ọ̀gbé dàlẹ́ kìyàmà ṣẹ́kù ni wọ́n fi àyà tilẹ̀ òkùrọ̀ nínú àyà mi Allah subhanahu wa ta'ala sọ pé innahum ittakadu shayatina awliya àwọn tá à ń sọ yìí ittakadu shayatina awliya wọ́n mú àwọn ṣèitán àwọn èṣù èṣù ní èèyàn sínú àlìjẹ̀nú wọ́n mú wọn lọ́rẹ̀ẹ́ nì min wá pa Allah subhanahu wa ta'ala ti dẹ́gbẹ́ kan wọ́n mú ṣètánì lọ́rẹ̀ẹ́ ṣètánì inú èèyàn ṣètánì náà àlìjànú àwọn ni wọ́n mú lọ́rẹ̀ẹ́ ayò àwọn ni wọ́n bá dòwò pọ̀ wọ̀yà sabúnà anáhùn mọ̀ òtẹ̀dùn wọ́n wá rò fáwọn wà lójú ọ̀nà lọ́dọ̀ tí wọ́n rò fáwọn wà lójú ọ̀nà ẹlòmíì máa pariwo wòlíì lòun kíní kan lòun kò sì ní ìlọ́jú lójú ànábì sallallahu alaihi wasallam tí àwọn ọ̀rẹ́ Allah subhanahu wa ta'ala ọba àti ayé wà áwòlíyá ṣaitan á sì láwọn ọ̀rẹ́ ṣaitan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ti dín pàtó bára wàlí wàlí wàlí lò wàlí áwòlíyá ṣaitan àwọn ọ̀rẹ́ ṣaitan ni wọ́n torí pọ́nà tí wọ́n rìn ọ̀nà ṣaitan ni téèyàn bá ti rìn ọ̀nà Allah subhanahu wa ta'ala tí ó rìn ọ̀nà anábì sallallahu alaihi wasallam tó wá ń pàpè mára sí pé wàlí lòun so irú eléyìí lóòótọ́ ẹ má bàa jiyàn wàlí ní lóòótọ́ àmọ́ wàlí yìí ṣe ìtọ́ni wàlí yìí ṣe ìtọ́ni nìyí nítorí pé níta àwọn fi ń dá wàlí Allah subhanahu wa ta'ala mà Allah subhanahu wa ta'ala ó di fáyìn fún anú al-Qur'an ẹni pé mo wá lọ́mọ kéwọ́n ló pọ̀ àwọn arọ́ tẹ̀lé mi lẹ́yìn mo wá ń gun mọ́tò mo ní jíìpù mo ní gbogbo ẹ̀ gbogbo àwọn yẹn wá mọ̀ mí ẹ́ àbá yìí ni wọ́n á ń fi sọ́tún fi sọ́tì yóò lá máa fi dá ẹni tá a pé wòlíì àwọn náà làwọn tó bá mú mi sábà nígbàgbọ́ àwọn tí ń pèrè àwọn wòlíì nìsí sábà ní ká máa gbé àrìkánù ìmánu wọn kọ̀ọ̀kan rúkúnù kọ̀ọ̀kan ní àrìkánù ìmán tẹ́bá ní ẹ máa gbé lórí scale ẹ̀rì gbọ́n wọn jábọ́ bẹ́ẹ̀ alimánu bí lá ẹ lọ wò wọn bẹ́ẹ̀ wò àwọn náà lẹ́ẹ̀bá tó máa pè nǹkan mílẹ̀ Allah subhanahu wa ta'ala alìmán bil màláìka kánígbà kó àwọn màláìka àwọn náà lẹ́ẹ̀bá tó máa pè kó àwọn màláìka wọ́n máa pè màláìka àjíb ya jabara ya ilu àjìm yá ka yá ìlú àjìm yá azara yá ìlú ló ti máa pè é nù kí ni rẹ̀ ẹ́ kí ni rẹ̀ ìlú mi lówó àdúrà mi ìrẹ́ ìlú mi a máa pè àbí máa pè wa ta'ala kátó wá bọ́ síbi ìmánì pẹ̀lú òjíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ti ṣe ọwọ́ rẹ̀ ìdí ń sọ ni pé kò gbà nábì gbọ́ lóko tó bá lànà bíbí báyìí ìfẹ́ nu rẹ̀ ká máa gbé torí òṣùwọ̀n ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ó máa sùn bẹ́ẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ náà òun náà ní wàá lóhùn ní wòlíì òun lè lérí wòlíì òun ní gáwùsù gbogbo àgbáyé kó tiẹ̀ jẹ́ kó gbúrò àwọn eléyìí náà ti dí òsì nínú ẹ̀sìn wàlúwà kò sí níbi jẹ́bẹ̀ nínú ẹ̀sìn táwa ni ẹni yóò gáwùsù ni nínú ẹ̀sìn so àwọn sófì náà wọ́n kiri ẹ̀jẹ̀ so kí kiri ẹ̀jẹ̀ lọ́lẹ̀ kiri ẹ̀jẹ̀ ní ti báyìí nǹkan tó burú gan ni lórí gáwùsù ní ti báyìí wọn síwájú kan tó di pé wọ́n darí nǹkan tí wọ́n fi máa darí àlámọ̀rí wa àwọn tí wọ́n jọ máa ń tí Allah subhanahu wa ta'ala máa fọ̀rọ̀ lọ tí wọ́n jọ máa yanjú gbogbo nǹkan síwájú kí nǹkan tó máa wá ṣe àwọn nìkan oṣù tani tí wọ́n tó bí ọ̀gá tani wọ́n fọ̀rọ̀ lọ ẹ̀wọ̀n kan báwọn nìkan wọ́n tó wá bá a débi pé wọ́n tó wá máa jà sí láàrin ara wa ẹ̀wọ̀n ṣètọ́nù ṣètọ́nù ṣe lọ́sọ̀ fún wa wọn wà ní alágbájá ah, àti lágbájá ọjọ́ ọdún gáúsù ni ẹ̀wọ̀n kan báwọn wọ́n wá sọ di election wọ́n sọ di òṣèlú <coughs> wọ́n jọ ju gọ́fúnà ni ó wá bọ́ sọ́wọ́ eléyìí wọ́n ní gáúsù lẹ́yìn gáúsù ní ìsìn òun ní kálódáwà bíi pírẹsidẹ́ǹtì wọ́n tún wá láwọn kútùbù wọ́n tún láwọn àbùdáàlù wọ́n láwọn àwùtáàdù ẹ̀rọ àwọn ìsìn pàdé ẹ̀ láwọn lẹ́gbìmọ̀ asòfin tẹ̀ láwọn gílọ́wọ́ kọ̀dà house of representatives tẹ̀ láwọn commissioner tẹ̀ láwọn kìnìkan wọ́n ti so wọn wá àkídà àwọn táwọn kìnìún wá ní pé àwọn ọmọ yìí ò ní sí wọn jọ ń ṣètò òun náà nìkan nu wọn tipẹ́tipẹ́ tí máa ń lóhun ṣe síkiri báyìí yóò máa wá sọ pé wàyà àkùtọ́ọ̀bù ẹ̀jẹ̀ bá mi gbogbo àná ẹ̀ mọ̀ àbùdáàlù pé ó tó gbajúmọ̀ ni wọ́n kálukú ó sì máa wọ́n máa à tí wọ́n máa kò sẹ́ni tí ò ní bẹ́ẹ̀ ní lé gbà o kí ni ti báyìí ń pè ya àkùtọ́ọ̀bù mo pè ya àkùtọ́ọ̀bù ti báyìí àlọ́ mo pè yín àbùdálù mo pè yín kíní yóò máa sọ pé àjíbú yá dáwìlì àbùdáàjì ẹ wá dá mi lóhùn ẹ̀yin tẹ́ tí ìrànlọ́wọ́ ń bẹ lọ́wọ́ yà ẹ wò kaba mi irú eléyìí náà ní ti báyìí wàlí náà ní wàlí náà ní ó kọjá nù àwọn kaba yìí máa ma wòlíì Allah subhanahu wa ta'ala òun náà ní pé wa kanu yattaqun wọn gbọ́dọ̀ nígbàgbọ́ wọn gbọ́dọ̀ ṣubú ní agbègbè wàkàánù yàtàkùn wọn ò ụmụ sunkún ní agbègbè ìpáyà Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ yẹn sunkún ní agbègbè ìpáyà Allah subhanahu wa ta'ala ẹlòmíì pé àrẹ wòlíì kò sí tó bá mẹ́tẹ̀ nínà ní ra ẹlòmíì pé oníyàwó mẹ́jọ ti báwọn oníyàwó mẹ́jọ oníyàwó mẹ́wàá ẹ ọ̀rẹ́ rẹ tó pè lọ́rẹ́ ohun tó ní òda olóhùn fẹ́ ìwọ wá ń lò olóòfin lò sẹ́ ẹni wà ẹlòmíì wòlíì ti wòlíì àdúgbò àwọn àwọn àdádálẹ̀ nínú ẹlòmíì ọmọ ti mólídì mólídì mólídì kínú mólídì báyìí sí wòlíì ti wòlíì pẹ̀lú fídíà pẹ̀lú àdádálẹ̀ nínú wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó payà Allah subhanahu wa ta'ala wa kanu yattaqu wọ́n gbọ́dọ̀ wà nínú ẹni tó payà Allah subhanahu wa ta'ala sheikh wa sọ fún wa pé unzur sheikh ní ẹ̀yin náà wòye sí dáadáa kayfa ittakhadhu shayatina al-insi wal-jinni awliya min dunillah àwọn wọ̀nyí ẹ̀ wo wọ́n ti mú àwọn ṣètáàni nínú àlìjẹ̀nú tí wọ́n mú àwọn ṣètáàni nínú èèyàn wọ́n wá mú wọn lọ́rẹ̀ẹ́ wọ́n pa Allah subhanahu wa ta'ala tì í ẹlòmíì ní ti báyìí ó bẹ́sù jẹun ó bẹ́sù múlẹ̀ òun náà níbi gbogbo ti ayé ó ti láwọn nǹkan tí ó kọ́kọ́ ṣe kíní kan fún kótó jáde lé ó ti láwọn nǹkan tí ó kọ́kọ́ ṣe ìyọnu wọn kótó jáde lé gbogbo eléyìí náà nísìnyí ìmúṣe ìkọ́ọ̀nù ìmú lọ́rẹ̀ẹ́ ni ìmú lọ́rẹ̀ẹ́ ayò ni ṣẹ́kù ní àwọn táà ń sọ yìí wọ̀yẹ̀tẹ̀bí ó náà hùn wọ́n mọ̀ wá tẹ̀lé àwọn ṣètọ́jú táà ń sọ yìí àwọn àlìjànú ni wọ́n mọ̀ tẹ̀lé wọ̀yẹ̀ àṣàbù náà síbẹ̀síbẹ̀ náà wọ́n ìtumọ̀ kílẹ̀mù ẹ̀ pé àwọn mọ̀nà wọ́n làwọn wà lójú ọ̀nà ṣẹ́gun ní fàhálì ṣàyàtì inú torí ìdúláhùn mùlàkàyè ẹ bá ń béèrè lọ́wọ́ wọn ṣé ṣètánì béèrè fún yín ni ṣètánì ò béèrè fún mànábì ádámà ṣètánì ti kílẹ̀ ọ̀tá rẹ̀ wò bí báyìí dé Allah subhanahu wa fún yín pé alábàádì ilaykum ya bani Adam alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin. ṣé mo ti sọ fún yín tipẹ́tipẹ́ mo ní ẹ má jọ́sìn fún ṣe ìtọ́ni innahu lakum aduwwun mubin ọ̀tá ni ṣètánì jẹ́ fún yín ọ̀tá tó fojú hàn ni ibòmí al tó sọ fún wa pé tí ò bá yé yín dáadáa ẹ́ ó ní ọ̀tá yín ni fatakhiduhu n'ihu ẹ̀yin náà mú ká mọ̀ pé kéèké ẹ eh, òun ló kàn éèdì mi èmi ò éèdì ẹ alukurani sọ fún wa pé ṣètọ́n ẹ éèdì ẹ ẹ mú lọ́tà ọ̀tá náà jẹ́ fún yín ó sì dìklẹ́ ogun pẹ̀lú yín ẹ̀yin náà wá mú lọ́tà ọ̀nà tẹ́wàá gbà mú lọ́tà òun náà ni kẹ́ ẹ̀ jìnnà sí gédégédé ìlànà tó bá là kalẹ̀ ẹ̀ jìnnà ti dúró lórí àmọ́ wọ́n tó o bá jẹ́ èèyàn tó o jẹ́ èèyàn tó o bá jẹ́ èèyàn o jẹ́ èèyàn o mú sèta ni lọ́rẹ̀ ni o ìwọ́n tí wọ́n bá ń sọ fún pé wọ́n bá fẹ́ wáyé wọ́n bá fẹ́ rówó ó kọ́kọ́ ká ìtọ́lọ̀ náà ẹ ìwọ́n náà mọ̀ kó segin ni o mú sèta ni lọ́rẹ̀ nù o tiẹ̀ ti mú lọ́rẹ̀ ayò ni ọ̀rẹ́ tímátímá tẹ̀jọ́ tún tẹ̀jọ́ jí nígbà tó ti kẹ̀ insha Allah subhanahu wa ta'ala ìtọ́ni náà ló ti máa kọ́ wọn nítorí pé ìtọ́ni ẹ̀sán òun yóò sọ fún yín pé ìjọba ti kẹ̀yìn sọ́lọ̀ ẹ má wọlé ìjọba ti lówó tán ẹ tún lè kọjú sí padà wọn lọ ẹ ẹ à ó mà yí rí gan yóò bá ṣe yóò bá ṣe tó ní o ṣe tó bá kẹ̀yìn sọ́lọ̀ ń tán tó bá wà ní sọ̀tẹ̀ sáré mo fẹ́ kọjú sọ́lọ̀ padà rẹ̀ rẹ̀ à <laughs> ó lè kọjú sí mọ́ o àyàfi báyìí àyàfi nǹkan báyìí ìdí ò wá gbé kalẹ̀ fún ọ nǹkan tí wọn ló fi wá ní á ṣe ibẹ̀ kan kẹ̀yìn sí báyìí náà inú kó lọ fẹ́ gbogbo yìí rẹ̀ yóò lọ o àbí ọ̀sán kan orúkọ ó kò sálẹ̀ ó kù ní o yóò wá wò pé àá àbí gbogbo wàhálà yìí tó yà á máa bá a lọ ayé là ń ṣe ká tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi yóò tẹ̀lé ká káńsù àlìkí á máa ra rẹ̀ nu yóò káńsù ẹ̀ pé tọ̀ ẹ̀já ti láti láyé náà so sheikh wa sọ́ọ̀lì fawzan hafidhahullah wọ́n ní sẹ́ ẹ̀yìn rò pé ṣètánì fẹ́ẹ́ rí fún yín ni ṣètánì ò mi yàn fẹ́ẹ́ rí abúrú náà ní fẹ́ fún yàn Allah subhanahu wa ta'ala sọ pé wa man ya'shu an dhikri rahman Allah subhanahu wa ta'ala ni wa man ya'shu an dhikri rahman ayé wa man yatagaffal ẹ̀ tó bá ti fọ́nú fọ́ra tí o bá ti rántí Allah subhanahu wa ta'ala mọ́ ẹ̀ ẹni bá túra alẹ́ tó bá dẹ̀ra alẹ́ kò máa rántí Allah subhanahu wa ó ní nuqayyid lahu shaytanan fahuwa lahu qarin Allah subhanahu wa ta'ala ni ìyàtá ti jẹ́ òun náà ní pé kí ni a wà sáà nìkan tì í tó jẹ́ pé ṣètánì yìí ọ̀hún aláwọ̀ ọ̀rẹ́ òní wàá jẹ́ ọ̀rẹ́ ayò rẹ̀ tẹ́yẹ̀ bá ti fi gbogbo àwọn aláṣẹ Allah subhanahu wa ta'ala lẹ̀ àwọn àgárù sọ̀bà ó pàdé àgárù màtà ó pàdé gbogbo àwọn ẹgbẹ́ ká máa ń tẹ ìyẹn pàdé tí ò bá ṣe ṣètánì ó kàn wá bá ọ ni yóò wá fún ọ láwọn àgárù sí tiẹ̀ àbí fún ọ ní àwọn àgárù mọ̀tàdà àwọn àwọn síkìrì tó tó yóò gbà ọ lásìkò yóò gbà ọ ní wàhálà kó o tún wá ní ẹsẹ̀ kábẹ̀ tó wá níjọ́ gbèdé àlejò yàrá ẹni tó bá fi nàti ànábì lẹ irú wọn ni wọn máa ha ní kó máa lè ṣe kíníkà one million irú wọn ni wọn ha ní kíníkà kọ́ lọ ṣe kíníkà ten thousand dollar ten eh, one thousand one hundred eleven three thousand three hundred thirteen four thousand four hundred forty four wọn wà ha fún báàm ètò ìbáwò ní kí ló wà nítorí pé ọ̀nà tó yẹ kó gbà láti Allah subhanahu wa ta'ala ó pa á dì í. ṣètánì wá kírẹ́ẹ̀tì ọ̀nà míì fún ọ̀nà ẹni wàá gbámú ìlú eléyìí ti wá àrùkún wà lójú ọ̀nà bá ni a ṣe yóò máa rò pé ẹ̀rá àwọn eléyìí ẹ̀dí báwọn nìyí kọ́lẹ̀ lóbi òtún máa sọ pé asàfúlà ẹ̀mẹta wá rán yẹn ni èyí adúrú ẹ̀sẹ̀ yìí ẹ̀wù ọ̀nà tí ìdáná ti ṣe lọ́sọ̀ fún ó ní nígbà tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ pọ̀ ó wà á di bọ̀tà àwọn wò pé ẹ̀ṣẹ̀ ó máa pọ̀ sí àwọn sì máa ṣe sí ìgbàlù kó pọ̀ dáadáa yá ìdí ìgbàlù tí mo ti ṣe one billion ni ẹ̀ṣẹ̀ wá ó ní wá ní kíni kíni wàá dà àná máa ń sọ pé náà kàdí kan wà pé pé tó bá ń tà ní gbogbo ìgbà wọ́n tó bá ń ṣe é pé kọ́dà kó o máa dúró èèyàn kọ̀ọ̀kan báyìí lójoojúmọ́ ọlọ́run ò

wọ́n dẹ̀ èsù gan wọ́n jọ máa ń ṣe wọ́n jọ máa ń ṣe lọ́kọ̀ọ́lá sáà ní pẹ̀lú ìyàwó ẹ̀ ní pẹ̀lú èsù ibi tó bẹ́sù dé wọ́n jọ jẹun ní gbogbo ògbésí ayé òun àti èsù wọ́n jọ ń lò so ṣètánì sì ní kò ní nǹkan kan Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ ṣètánì fún wa ó ní ká máa sáré ṣe ìtàn ìdíkọ́ ìdálẹ́ ní sáàni kò ó ní àpèjúwe àpèjúwe àwọn tí ó dọrùn mọ́tọ́ àpèjúwe yẹn dàgẹ́gẹ́ bí ṣètánì ní ìdíkọ́ ìdálẹ́ ní sáàni kò mọ̀ ṣètánì sọ ṣe kèfèrí owó tí ó sọ yà di kèfèrí òun náà ni wọn ni wọn máa ṣe balama kafar gbàtọ́ mọ̀ ní wá di kèfèrí dán pààlà inni bari'un mink ṣètánì wá ní tọ́ èmi ò gbọ́ pápọ́sẹ̀ lára rẹ o inni akhafu Allaha rabbal alamin <clears throat> èmi gan tó rí ẹ̀rọ Allah subhanahu wa ta'ala bá mi èmi náà láyà tó bá wọn ẹ̀dùnmá ṣètánì náà láyà tó bá wọn ó kàn jẹ́ pé gbàtọ́ Allah subhanahu wa ta'ala ti rọba sáǹpù yá lónà tó wá kàn máa gidi nígbà oṣù lọ́ba sáàmù ẹ̀kú tó wá dijọ́ gbéde àlùkìyàmà o kò sí ọ̀nà àbáyọ fún ọmọ òwò náà ni òun náà wàá rò pé ẹgbà tó wọ́n ti wọ́n náà ẹ̀jẹ̀ báwọn ti ẹ̀jẹ̀ á máa lò lọ́ba wọn. irú ròrí àwọn tó máa ń rò pé ah, nígbà tí mo ti nígbà tí mo ti kó ìjà ibi ní ti mo ti mọ̀ pé kíní ẹ̀jẹ̀ máa kó ràn yàn lọ́ba wọn ní ti ló kù irú ròrí ṣètọ́ọ̀lì yá nígbà tó ti wá ní ṣètọ́ọ̀lì wa ni kò ní tèmi nìkan gbogbo àwọn mànàbí ádámà tó torí ẹ̀ jáde wọn gbogbo wọn yìí make sure pé díẹ̀ báyìí lórí tí ó dúpẹ́ fún ọ díẹ̀ báyìí lórí tí ó mọ̀ ọlọ́ba tí ó tẹ̀ fún ọ so Allah subhanahu wa ta'ala náà wá sọ fún pé tó bá dijọ́ gbéjà kìyàmà àti wá àtàwọn tó bá tẹ̀lé ọ ìyà ẹ jẹ ìyà eléte lórí tó bá dijọ́ gbéjà kìyàmà so sẹ́kù ní ó sọ̀rọ̀ kọ́ ọ̀làwù wọ́n ní wọn náà wòye sukúlù Allah subhanahu wa ta'ala torí wọn yà á ṣe wà rahman lọ́kọ́ yìí lahu ṣe ìtọ́ ọ̀nà wọn náà wòye sukúlù hada uqubatun lahu wọ́n ní eléyìí ìyà ló jẹ́ fún yà ìyà ló jẹ́ fún yà lọ́tọ̀ Allah subhanahu wa ta'ala ìyà kíni ìyà pé o pa ìrántí rẹ̀ tì o mọ̀ ìrántí Allah subhanahu wa ta'ala òun náà wá fi ìyà rẹ̀ jọ́ wa huwa lahu qarin ṣètọ́nì yóò máa wá jẹ́ kíni yóò máa wá jẹ́ alábàání rẹ̀ yóò máa jẹ́ ọ̀rẹ́ ayò rẹ̀ wa innahum ṣẹ́kù ní Allah subhanahu wa ta'ala wọ́n sọ síwájú pé ayé àṣàyàn láyé sùdú náà hùn ánì sẹ̀bi wọ́n máa gúnrí àwọn èèyàn kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wa yahsabuna annahum muhtadun wọ́n sì máa rúbá àwọn àlójú ọ̀nà. sẹ́kù ní yahsabu al-ittiba'a yahsabu al-atba'u annahum muhtadun àwọn tí wọ́n tẹ̀lé ṣètọ́ nìyí wọ́n máa rò lọ́kàn ara wọn pé àwọn wà lójú ọ̀nà wàlámù yẹn fún àrùn zalik rírò tí wọ́n rò lọ́kàn ara wọn yìí nìsí kò ní sáwọn láǹfààní tó wá jọ gbé dàlùkìyàmá kò sì ní sí àwíjàre kankan fún wa lè anahun bala láti kú dáhàbà tó rúṣòrí nítorí pé ìpèsè àwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ti lọ́dọ̀ wọn kò sáwíjàre kankan mọ́ balabiyẹ balu ha àwọn ni wọn ò gbà á tálá ni ògbọ́ súnà nàbì nìtì tálá ni alukóradò dọ́dọ̀ rẹ̀ láwùjọ tá a wà yìí ṣé báwọn ni wọ́n takú fáwọn ò bá fáwọn ò wọ́n làwọn ò so eléyìí nìtì eléyìí tó bá dídọ̀ gbé dàrí kìá mà kò ní jáwé jàre láéláé yá àti mọ̀kódodo làwọn máa ń sọ o wà rọ pé táwọn èèyàn ń sọ fún wa pé kíní báyìí alákatakítí ni wá òun tó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí nìsí wọn pa tó jẹ́ òdodo tì wọ́n sì ń rìn lérí ọ̀nà àná jẹ́ òdodo yẹn rò pé òun gangan nù rò pé ká nìsí rò pé rò pé kí yẹn wọlé nìsí rò pé wọ́n rò pé kóbìnrin ó ẹ̀há wọ́n pé anù ni gbogbo àwọn súnà Ànábì sallallahu alaihi wasallam tó wà láwùjọ tó hàn àti tó pamọ́ àwọn kàákú pé ọ̀nà anù ni wàláhì ẹ̀ sì lẹ́ ti mọ́ lórí ọ̀nà lórí ọ̀nà gan àwọn tẹ́wọ́ rẹ̀ ti ṣe gan tí ò ṣe yóò sì máa bá òun bá <laughs> lọ́sọ̀ a á ah, kọ́nà kó dá ọkọ̀ sójú ọ̀nà ojú ọ̀nà kó tó wà ní. wàláì lẹ́yìn tó pé à ń jó nǹkan ni à ń lọ yẹsẹ́ wò à ń ṣe gbogbo ẹ̀ kìkìdá rẹ̀ níbẹ̀ lọ́wọ́ rẹ̀ tètè ní gbogbo àwọn nǹkan tí ò dáa sẹ́yìn ló mọ̀ pé ẹ́ ní nǹkan mi tó wọ́n gan tí ò ṣe é sí wò ta kí n ṣe kọ̀rọ̀ tún àwọn lẹ́yìn ìgbà tọ́lọ́run ti yọ ẹ̀ kúrò níbi nǹkan táwọn pé nǹkan yóò dáa ẹ̀sì bá òní irú ọ̀rọ̀ òun irú ọ̀rọ̀ ọlọ́mọ fún kàtọ́ọ̀bù ìpè níṣì báyìí anu táwọn ń tẹ níṣì ẹ́ dọ̀làlà níṣì àti bàhà hùdà lọ́dà ẹ̀ ó rò pé ah, àwọn àlejò ọ̀nà kò sì ní jẹ́ àwíjàre fún kò ní jẹ́ ẹlòmíì bá ìkórira àwọn débi pé ìdí ó ṣe láǹfààní gan wọn bá ń pè àkíyèsí rẹ sí tó bá jẹ pé àwọn oníṣúná ló gbà àkíyèsí rẹ sí ó lè mọ dàwọn ló ìdí ó ṣe láǹfààní. tèdè lọrọ kíbla ìdá nǹkanjú sí bìrún tẹ ẹ bá pàkíyèsí ẹlòmíì sí kíbla ìpè ibi yóò kọjú sí kíbla ẹwọ báyìí ẹwọ báyìí yóò yóò wá wọ yóò kọ́kọ́ wó òtàlẹ̀ náà yá ẹ̀jẹ̀ wọ ẹ tó sọ fún mi iná ó ti rí sókòtò rẹ òsèkínní ó ti rí lùgbà rẹ yóò ilé àwọn àwa kì í dẹ́kọjú sí náà àbáwá àná àbáwá jẹta àbáwá ìyẹn kan alẹ́ fún ajọ́ kan pé ibi táwọn àbá wọn kọjú tọ́lọ́ ti fi gbà á fún wa ẹ̀dá kò tá ló gbà ṣe mà àbí wọn ti dárí kìá mà kábọ̀ rí ẹ́ á bí ṣe kí inú tọ́lọ́ ti gbà lẹ́rú tọ́lọ́ ti ó dá mi lójú pé Allah subhanahu wa ta'ala ti kọ́lé ànábì ní dá ànábì ní má bẹ́ẹ̀ mọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́rìí fẹ́ nìkan wípé ẹni yìí wà ní àlìjánnà àbí ọlọ́run ti kẹ́ ẹni àyàfi ẹni tí ànábì sallallahu alaihi wasallam bá fún wa ní àwọn tí Allah ànábì fún wa o wọ́n ti dọ̀mọ̀ láwọn tàbí mẹ́wàá àtàwọn míì tó hadithi míì tánàbí sallallahu alaihi wasallam sọ pé ah, eléyìí náà ọmọ àlìjánà ni tó gẹ́gẹ́ bí ukaza nínú àwọn sàbí ànábì pàtàkì ìròyìn àwọn kan pé wọ́n wà àlìjánà bila hisabi wala azab àwọn bíi seventy thousand kan bẹ nínú àwọn ó ní wọ́n wà àlìjánà wọn ò ní ṣèṣirò wọn ò sì ní jìyà wọn ò ní ṣèṣirò kankan tó wà àlìjánà wọn ò sì ní fàyàwó rárá òkàtà wa sọ fún anabi sallallahu alaihi wasallam pé ó di ọ̀làhà ayé ẹ̀jẹ̀ aláàdì mi nìhun yìí anabi wa bẹ̀rẹ̀ ọkọ̀ jẹ́mi ní wa bẹ̀rẹ̀ anabi wa ní anta mi nìhun. sọ́kùnrin àti wa sọ bẹ́ẹ̀ tán ẹnìkan náà wá ní anabi ẹ àìsí mẹ́la ìbánidásí àyíkò náà máa wí àdàkùn bẹ́ẹ̀ mi náà àkùnbá àlàkùnjẹ bẹ́ẹ̀ mi náà tọrọ alábi ní sábà kọ́ kàbí ha òkàdà alábi ní òkàdà ṣe kí ẹ̀wù kaba wọn àwọn yóò ní sẹ anabi segin ni anabi jẹ́rìí anabi ló jẹ́rìí irú àwọn eléyìí ló fi ló fi rinlẹ̀ tó irú àwọn eléyìí ní ti báyìí a lè máa fọwọ́ rẹ̀ sọ̀yà àmọ́ àwọn tó bá kú á máa ra kàn fún wa ni á máa bẹ Allah subhanahu wa ta'ala ni kó segin ni kó bá wa kẹ́ wọn á máa bẹ ẹni kó dá òwò wọn kó níbi ya iná tó bá ti jọ gbé dàbí ya tó irú eléyìí ní ti báyìí láwùjọ wa ni. báwọn kan bá wá fún á sọ ni pé authoritatively pé ó dá wa lójú dá àwọn èyí bẹ́ẹ̀ nù kí ọlọ́run sọ ọjọ́ kan ẹnìkan kú obìnrin ìyá kan kú ó wá lọ bí ó wá lọ lè kí wọn bẹ́ẹ̀ ìyá yìí ó wá jẹ́ ìyá ìyàwó ọmọ ẹnìkan náà àwọn tó gbajúmọ̀ náà àwọn apá náà ti kọjá lẹ̀ ìrìn nígbà tó wá sàdúrà ah, ó dá wa ló pé wọ́n wà nínú àwọn tí àfa àbáyé ó kó àlìjẹ́nà tó wà lójú àlìkíyàmù ẹ wò gábàá ọ̀rọ̀ tó jẹ́ pé yàtàkàdù sàmàwàtú yàtàfàtọ̀m sáàmù ó bẹ̀rẹ̀ lè là lára pé ẹ ọ̀rọ̀ ńlá lélẹ̀ yìí ìgbà kó àwọn èèyàn ti níra kọ́lá àwọn ọ̀rọ̀ tí ò dáa ni àwọn tí wọ́n fi agbádá oní tí wọ́n fi agbádá àwọn tí wọ́n fi agbádá kó wọn wọ inú àlìjẹ́nà nígbà tí ẹ bá súnmọ́ kú bí àtọ́ bá ń gbé tí ẹ bá súnmọ́ kú kókè <laughs> àbí ẹ wá gbé ẹ agbádá ẹ ó àbí rọ wọlé pé ẹ wò kaba o owó àwọn kaba yìí nìsí kò lẹ́tọ̀ fẹ́ nìkan ká máa sọ pé ó dá wa lójú <clears throat> pé ẹni tí wà nù kẹ́ a máa sọ̀rọ̀ fún náà ni a sì máa sọ̀rọ̀ dà Allah subhanahu wa ta'ala kó sọ kó nínú ìyájà àdámà so eléyìí ìláyà ni a máa sọ pé a ah, eléyìí ó dá wa lójú ṣẹ́kù ní wà innamal udhru àwọn tí àwíjàre wà fún àbíbi tá a ti máa rí àwíjàre yakunu fil masaili al-ijtihadiyya níbi àwọn ibi tí àwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé ìṣèhádìí wà mẹ́ẹ̀ àwọn ibi tí yóò ṣe gbìyànjú lé lórí nínú ọ̀rọ̀ ẹ̀sìn alẹ́ ti yẹ sóògùn bí al-ijtihad ní àwọn tí ìṣèhádìí bá tó wọ̀ ní nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wò nídìí táwa sọ pé nídìí pé a ah, èmi ìrúndé mi kí láti ọmọ ti bí mi alásàdì mẹ́jọ mẹ́jọ ní kìdìsín láwùjọ tá a wà yìí láti ọmọ ti bí mi èmi ti ẹ̀kẹ́ bá jà rárá ẹ̀sìn bá gbogbo eléyìí ti báyìí àwíjàre dà bí ẹnìkan tó lájọ tó ń ti mọ sàlátù fàájì òun lòun kélé rí ìran ó pa sàlátù ibrahim yáàdì ẹ dákun àwíjàre wo dà lẹ́bẹ̀ẹ́ ni o tànàbí kọ́ wa ikú sàlátù ibrahim yá tànàbí sàlàyé fáwọn sàbẹ̀ tó kíá ó sì fún un náà làwọn sàbẹ̀ máa ń tẹ̀lé rí ìran kẹ́nìkan aláìgbà tó ti bí òun tó máa ń ṣe ẹ̀ẹ́dì pẹ̀lú eléyìí kò sábìlì àdìkú rẹ̀ ní báwọn ṣẹ́gun nípa ẹ̀jẹ̀ ìlú ìtàn àwọn èyí tó tó wá ní ìgbìyànjú bí ọ̀rọ̀ ẹ̀sìn yìí túláàsì ní ká gbìyànjú wẹ̀yẹ́ kúlù wúsàáhù wọ̀tọ̀kọ́tàhù fìlìbà túláàsì ní kéèyàn ná ìgbìyànjú kó ná agbára láti kíni láti ṣèwádìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn hátà yàtọ̀ náà nà hàdà wàlhàk títí yóò ṣèwádìí débi pé ọkàn rẹ̀ ó fi wò pé á ah, eléyìí lòdodo nípa ọ̀rọ̀ ẹ̀sìn wàhálà màdúrún irú eléyìí ní sìn á sọ pé ó láwùjá ìlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala á fún ní excuse níbi tá a bá rí ìdájọ́ fún nínú Islam tá a rí ẹ̀rí tó rí rẹ̀ fún téèyàn wá ṣe gbìyànjú lórí ẹ̀ tó fi wá ṣe sí òrò pé á ah, òun náà ló tọ́ irú eléyìí ní sìn irú eléyìí ní àwùjáre ó ní excuse wájú ọ̀gbìn àti àmà excuse tá a sọ pé ó ní yìí àwa kọ́ la fún un kì í ṣe pé pẹ̀lú pẹ̀lú Allah subhanahu wa ta'ala òun ló sàlàyé fún wa nínú hadithu rẹ̀ hadithu wa nínú Bukhari àti Muslim anabi ni idha jahada al-hakim fa asaba falahu ajran tí aláṣẹ kan bá ṣe gbìyànjú àbí olùdájọ́ kan tó bá ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ẹ̀sìn fa asaba ìgbìyànjú rẹ̀ tó ṣe yìí tó wá lọ lè ṣe déédéé òdodo falahu ajran irú ẹni báwo ní ládá méjì ní òdì kí ni ládá alákọ̀ọ́kọ́ ládá ìgbìyànjú tó ṣe wọn Allah subhanahu wa ta'ala òní dùn ní ládàá rẹ̀ yóò gbà ládàá rẹ̀ yóò tún wá gbà ládàá pé kí níwọ̀n bọ́ sí ojú ọwọ́ ó bọ́ sí dédé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wàyí ni jahada ó wá tún gbìyànjú ńgbà míì náà fẹ àtọ̀ á ó wá sàtìsẹ látara gbìyànjú yẹn irú ẹni báwọn falahu ajrun wahid yóò gbà ládàá ẹyọ kan ṣoṣo yóò gbà ládàá ẹyọ kan ṣoṣo ládàá òní ó gbà òun náà ti fi ládàá ìgbìyànjú tó ṣe ṣéèkù ní hadha fil masail al-ijtihadiyya eléyìí níbi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí èèyàn máa ń ṣègbìyànjú lé lórí ni amalimasa al-masail at-tawqifiyya àmọ́ àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé wọ́n ti sàlàyé rẹ̀ fún wa wọ́n ti ní wọ́n ti kó wa dó lórí ẹ̀ pé báyìí láti máa ṣe àgbọ̀dọ̀ kọjá ẹ̀ wàhíyá umuru al òun náà ni àwọn àlámọ̀ yìí tó ní ti pẹ̀lú àkídá níbi àdìọ́kàn falaysa li ahadin an yajtahida fiha kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti ṣègbìyànjú níbi ọ̀rọ̀ àkídà ó wá lọ fẹ́ ṣègbìyànjú nìdí níbi àti ọkàn nípa Allah subhanahu wa ta'ala ó wá lọ padà wá já síbi pé ó wá sọ ta'ala di ọba tó wà ní gbogbo ayé àbúwá ló ń ṣègbìyànjú débi pé ó gbogbo di ta'ala bí àwọn àkídà àwọn àwọn tó kan náà ni ibi tó ga ìgbé gbogbo nǹkan lọ́lọ́run húwà húwà náà ní gbogbo nǹkan igi húwà ẹ ajá húwà ẹlẹ́dẹ̀ ọtí gbogbo ẹ̀ húwà náà ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà Allah subhanahu wa ta'ala máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ fún kílélẹ́ ní ti húwà náà ló gbọdọ̀ pé tó bá fi lè pè é nìkan bí tètè húwà ò tí ìjà náà nù ẹ̀dí bá rí ò tí ìrẹ́ náà lẹ́sprẹ́s ò tí ìjà náà ní express so àmọ́ tó bá ti fi wá pé kí eléyìí ni eléyìí ìhùwà sọ ẹ̀ o ti já náà ti lọ já báwọn wọn náà já ẹni so èèyàn ti já nù ìtumá rẹ̀ so kéèyàn wá lóhun ṣe gbìyànjú náà lòún bá yá mo ṣe gbìyànjú náà la bá débẹ̀ tàbí wá bá a débi pé kí ni ike àwa gbà yìí pé Allah subhanahu wa ta'ala wà ní gbogbo àyè àbí gbogbo kan kò sí àwíjàre ẹni ìgbìyànjú tó bá wá bá débi pé òfin wá ń pe ṣéwù lẹ́yìn ọlọ́run ó wá pe yá ṣẹ́ra Ibrahim yá gáwùsùn lílùwàrà àgísí mìkẹ́sì náà wọ́n lè múná tẹ́ǹfìlì kárọ́ ẹ̀dí bá wọn ìgbìyànjú náà ló bá débẹ̀ jihadi jihadi ẹ̀dí bá jihadi ò débẹ̀ wọn o ó wá bá jihadi ẹni pípé wá sọ pé yá ṣẹ́ra Abdul Qadir yá wà ládàá umil khairi látàntà ni ìrẹ̀ ṣẹ́ra Abdul Qadir wọ́n mọ umil khairi má gbàgbé mi o.

ẹ́ eh, á máa pè pé dákun ṣàánú mi dákun mọ́ gbàgbé mi dákun ṣe nǹkan báyìí mi èyàn wá wò tuntun nísìnyí ó wá pe ṣéwù pé kó má gbàgbé o àbọ̀ wá Ibrahim Niyas yá Ibrahim yá ṣèkà Ibrahim mo pe wọ Ibrahim ìtumọ̀ rẹ̀ nù ẹni máa wí tẹ́lẹ̀ tí ó mọ̀ ẹ̀ ẹ jẹ́ sọ túmọ̀ rẹ̀ fún wa Ibrahim mo ìwọ tó o máa gba gbogbo ẹ̀dá là tí ẹ̀dá bá kó sínú ọ̀fìn tí ẹ̀dá bá bọ́ sínú ewu bẹ́ẹ̀ bàálù fẹ́ já nìsín ìwọ ló máa gbá yẹn là bẹ́ẹ̀ bá fẹ́ já sínú odò nìsín ìwọ ló máa gbá yẹn là bẹ́ẹ̀ bá wà nú ewu wọ́n ni gáwùsùn lè wà rà kìí sọ àwọn akáwùlà nìkan o lè wà rà kó gbogbo ẹ̀dá pátápátá àbúrò sí mi mẹ́ẹ̀dẹ́ ẹ̀dẹ́ báwo ni <laughs> ọ̀rọ̀ wọn ni pé gáwùsù lè wàrà ah, ó kálukú ẹ̀ tó bá ti síbẹ̀ ló yọra rẹ̀ <coughs> àwọn náà sọ wọn kó kálukú sínú ẹ̀ ni wọ́n tó bá ti wá síbẹ̀ wà yọra rẹ̀ pé ẹ yọ mí bá wọn wọ́n tó bá fẹ́ wà bẹ́ẹ̀ ó fi àyè síbẹ̀ ó wá ní gáwùsù lè wàrà mo pé ìwọ Ibrahim ìwọ tó máa gba gbogbo ẹ̀ dáadáa àgíìsì wá gbà mí lẹ̀ wá gbà mí là dìgẹ́ ìdìkà pẹ̀lú gbígbà lẹ̀ rẹ tó máa fi gbà àwọn èèyàn lẹ̀ wàlìmùnà tẹ́ǹfìlì karọ̀ ádáadáa ayé ńwáyì ńwáyì tẹ́ǹfìlì karọ̀ ó ti ẹ̀dí wá kó ìrọ̀lú bá mi débi pé ìjẹ́ ìrọ̀lù sùnmá gbogbo ní ìwá mo fẹ́ lélẹ̀ yìí mo fẹ́ légbá kò wá jẹ́ ìrọ̀lù sùnmá ẹ̀wọ̀n kaba ọ̀hún ìtumọ̀ rẹ̀ ló sọ̀tẹ́ ìmá ti wá mọ̀ túnmọ̀ rẹ̀ sani ti báyìí bí ó bá tún wá mọ̀ wí lọ́la sàgbà àdìgbò bá mọ̀ túnmọ̀ rẹ̀ láfi wí so irú eléyìí nídìí túmọ̀ rẹ̀ wá nù so gbogbo eléyìí ó wá pọ̀ gan wàláì ó pọ̀ gan nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ pé pé tẹ ẹ bá ti kíra àwọn àti padé ni bí ẹ bá ti ẹsà lè padé ni pé ee èèyàn ló sọ̀rọ̀ eléyìí alẹ́ nìkan nú àwọn akọrin tí akọrin ilẹ̀ haúsá ìwà ń kọrin ìwà ń kí ókọ Ibrahim Niyaz ìwà ń kí ìbọnú Suratul Ikhlas ìwà sọ pé lámìyẹ̀lì ìyáàdì ó ní ìyá àti òbí ma wàlám yóò láti ìyá àti ó ní ẹnìkan òbí ìyá àti ẹni bá ẹwọn kan báwọn ìdí ìdí alórí nípa kí lùlù sí àwọn yóò ti mara kẹsẹ tiẹ àwọn tó burú gan wọn ò bí náà lẹni kẹ pé ó ma sẹfúntì ó lọ sẹfúntì yẹn láyé ẹwọn bẹ yàwó sẹfúntì ẹbẹ náà wọn fi ròyìn rẹ ó tó wá sí ìdíyàtọ̀ ní òbí má tó sì ní ìyàtọ̀ ní bàbá kòkòrò àwọn kan báyìí kan tó burú gan ni. kò sí ìgbìyànjú lórí eléyìí pé á ah, ìgbìyànjú náà wá bá dé bẹ́ẹ̀ ọlọ́run náà là wá káàkiri ẹ̀ ọlọ́run ò sọnù náà Allah subhanahu wa ta'ala ànábì ti júwèé fún wa ò wà wọ́ lọ́n kí ó wà máa wá tí ò sọnù kí ẹni bá ti wá tí ò sọnù bá padà wá débi kàtà yẹn bá ti wá gẹ̀ẹ́sì ẹ̀ ò sọnù gbé nǹkan <clears throat> wọ́n wá fún ní nǹkan míì wọ́n wá ní àbájọ́ ah, wá náà ní yóò wá dín kú dáadáa pé ah ìdí ìdí wá láti jọ ìbò tí wá rí yìí kò sí ní màfẹ́ ẹ̀bù ni wọ́n gbélé lọ́wọ́ so mùsùlùmí yẹn ṣe gbìyànjú lórí tó bá ti ní ṣe pẹ̀lú àdìọ́ kan àyíbáṣe jọ́sìn fún Allah subhanahu wa ta'ala táwọn ẹbí ti sàlàyé rẹ̀ fún wa ó tún wá lọ ṣe gbìyànjú bá ah, ìgbìyànjú làwọn ẹni ọlọ́run bá débi pé ká máa sa kíní kan níye báyìí gbìyànjú náà ni wọ́n bá débi pé ká máa fa kíní kan níye báyìí ah, àwọn ìgbìyànjú débẹ̀ o á gbìyànjú wa àwọn onímọ̀ ó ṣègbìyànjú lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ náà bá rẹ̀ rí fún un àwọn ìṣẹ̀lẹ̀ tí a máa ṣẹlẹ̀ láyé nìsín tí ò wá sẹ́ẹ̀rí pé pé ìṣẹ̀lẹ̀ wọn ò ṣẹlẹ̀ gbà yà nábì àwọn onímọ̀ wa ṣègbìyànjú lórí ẹ̀ pé a ah, ẹja wo kò ṣẹlẹ̀ láyé ànábì àmọ́ ẹja wádìí ṣe ń tó jọmọ́ tó ti ṣẹlẹ̀ rí ni wọ́n fi wá ṣègbìyànjú láti mú ìdájọ́ wá àmọ́ èyí tó ti ṣẹlẹ̀ tánàbì ti ṣe tó ti fi tẹ̀sí bẹ́ẹ̀ tó fi kú táwọn tààrà ibi tẹ̀sí ìṣẹ́ yá ìgbìyànjú náà là ń ṣe lórí ọ̀rẹ́ títa wípé adébíyẹ ká máa wá ṣe mòlídìí ànábì ìgbìyànjú òwò òwòrò eléyìí so ìta ànábì ti gbé wá fún wa òun náà ní ká dìbò ẹni tó bá wá lóhun gbìyànjú náà ní irú eléyìí ní kò sí jẹ́ àwùjọ ìfúnpá jọ gbé dàrú kìámà àbíkọ́ wá lóhun ronú òun ronú sí náà ní àbígbà tó wà á rí pé òun ní kó mékì tẹ́ǹtì ni so èyí mékì tẹ́ǹtì ọjọ́ Allah subhanahu wa ta'ala o ní tó mékì tẹ́ǹtì òun náà ní ti qala Allahu qala nítorí mẹ́kì sẹ́ǹsì òun náà ti tọ́lọ̀ wí òun náà ti tá ànábì wí òun náà lè ti táwọn sàábé sí abẹ́ Allah subhanahu wa ta'ala ó ń sàfihàn ṣe wáyé lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam kó ṣe wá lẹ́ni tí máa ń bọ́ òdodo tí ó sì máa tẹ̀lé kó ṣe wá lẹ́ni tí máa ń mọ ìbàjẹ́ níbàjẹ́ tí ó sì jìnnà síbàjẹ́ kó má jẹ́ kí ṣe ìtọ́n kó ráyè lọ́dọ̀ tiwa ẹ́ gbogbo ọ̀nà ìṣèta ni mo fi ráyè lọ́dọ̀ yàn ó náà ní kéèyàn máa pa súnàtì kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ àmọ́ súnmọ́ súnà ní ìṣèta ni ó máa kó máa wọ́n fún wa àwọn bàbá jọ́ọ̀ náà ni wọ́n máa ń ṣàdúrà ìwé kọ́lọ́mbà wa rẹ <clears throat> kọ́lọ́mbà wa gbé súnà nẹ́bì ga ẹ̀sìn bá nìyí súnà nẹ́bì ẹ̀rí bá àwọn náà máa fi súnà tì sọ́dà nẹ́bì wọ́n ní kọ́lọ́mbà wa rẹ bídí àti ìtọ́ni kó bá wa rẹ lẹ̀ ẹ wo ní tìlá yìí àwọn tí wọ́n láwọn ń ṣe kí ni bàbá bàbá wọn náà àwọn náà ni wọ́n ti wá ń takọ àwọn báwọn nìyí nítorí pé àwọn báwọn nìyí wọ́n ní bídí àti ìtọ́ni ìwọ wá ní bídí àti ìtọ́ni bídàdù àwọn bàbá ní bídìí àṣẹ ìtọ́nù wọ́n ní súnà gbogbo súnà nẹ́bì ga kó wá rẹ̀ bídìí àṣẹ ìtọ́nù ilẹ̀ táwọn báwọn bá mọ̀ pé bídàdù asánà kan wà ní àwọn kò wà pé bídàdù asánà wà ẹ́n àwọn ò bá ti pín bẹ́ẹ̀ náà àwọn báwọn náà ò pín sí asánà wọ́n ní gbogbo bídìí àṣẹ ìtọ́nù náà ni pé kọ́lọ́ bá àwọn rẹ̀ bídìí àṣẹ ìtọ́nù ilẹ̀ ẹnì fún wa dé lónìí wa ní bídìí àkànbẹ tó jẹ́ bídìí àtò òrìkó tó gbọ́rọ̀ sáà báwọn náà lẹ́nu ẹ gbọ́dọ̀ sáà nẹ́bí lẹ́nu ẹ tún gbọ́dọ̀ sáà bàbá yìí lẹ́nu tààlà á fẹ́ gbọ́dọ̀ sí lẹ́nu so àfi kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú ẹnu ẹ̀sìn bá wọn ìfẹ́ ẹnu tí máa ń lóyàn tí yóò fi ródòdó tí yóò ti kẹ̀yìn sí kí Allah subhanahu wa ta'ala kó gbé ìjìnà wa wa innahu waliyyu dhalika wal qadiru wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa